كيف يزعمها يا رسول الله والمولود لمن انتهى من النعيم عشان أنا من المنعي ولو لا منعي فقال صلى الله عليه وسلم عليه إذا أسند الأمر إلى قول أهله إذا أسند الأمر إلى قول أهله Níjọ́ tábà tí ń ṣàfihàn alámọ̀rí kan sọ́dọ̀ àwọn kan ó jẹ́ alámọ̀rí yìí àwọn tí wọ́n ní wọn ò lẹ́tọ̀ọ́ sí àwọn ilé agbára ìdáhùn lọ́wọ́. Ẹtí bá kọ́ wọn tó ṣé bá tó lọ́dọ̀ ti gbé bí wá. Bóyá ọ̀pá ọ̀rọ̀ wọn gbé sí i nígbà tó kú lọ́dọ̀ ní bí wá. Wọ́n bá wá gbé sí i. Wọ́n á di oṣù náà sọ́yìn kọ̀ọ̀kan fẹ́rẹ̀ bíbí ara mi ọ̀gbọ̀n ẹ̀dùn náà lọ. Wọ́n ti ṣàbòsí fún mi. Ẹni tó gbé bíbí ara ó kọ́ lẹ́kọ̀ọ́. Ọ̀rọ̀ ní ẹ̀kọ́ mi ẹ̀rọ òṣìṣàpàdé ọ̀gá fún ọ àbòsí náà láyé o. Ẹ̀dùn mọ́ ń tẹ́ra dà. Àwọn afáàdé wa pààyà ní kí ọlọ́run kára ọdún ẹgbẹ́ sí náà yálà ń kókó ọdún ẹgbẹ́ dá ìlú ni àbámọ̀ tó ẹgbẹ́ tó kọ́ ọdún dá ìlú mídíà ni kódà wọn kọ́ ẹgbẹ́ kọ́ ọdún dá bóyá ní ọdún ẹ̀kọ́ ká kọ́ lára wọn káwọn ní sílẹ̀ táwọn ṣe yìí òun ló sàkúlẹ̀ agbára máa yẹ. Lára àwọn ó lára àwọn iṣẹ́ tó lọ àmì ọ̀rọ̀. Bàbá mi lójú náà. Kábà tó wọlé ìtọ́sọ́ta. Bí ìlànà ìlànà àti pé àbá ẹ̀rí nípa ìwọlé kàwé tí wọ́n kà tí wọ́n wọlé ẹ̀sìn ìgbà tí wọ́n lò. Ìwé ìgbà tí mo fi sílẹ̀ tán lọ́kọ̀ mi ní lẹ́kùn. Ìgbà tí mo fi sílẹ̀ tọ́kọ́ tọ́kọ́ mi ní sẹ́kù. Ìwé ìgbà mi lọ́kọ́ mi ní bàbá Àwọn nǹkan sọ yìí, àwọn ẹran tí ẹ kó nínú bí ìgbà tó yẹ kó lè kó kó sì dé lè tí ò lẹ́kọ́ tí ò sì láyà. Ó ti wí ní ọ̀rọ̀. والله العظيم قل لا تعلم تكفر لا تقول والله العظيم طبعا يقول لا تعلم نوالي نوالي حقه هو عبد الرسول الإسلام الإسلام الجميل والله العظيم بالبداية أنت جمع بعض العقيدي تبقى تبقى تبقى bá kọjá káàkiri gbèdé náà àà rẹ̀ nípa àfẹ́ẹ́sà àti ẹ̀mí. Àmọ́ gbogbo ẹ pátápátá alápàdé ẹ̀ta gbèmí wà láyé àgbè àmọ́ fún ẹni ìrọ̀nà àfọwọ́sẹ́ pàtàkì fún mi. Ẹ̀mí jì ẹ̀mí jì wọ́n pàtàkì fún mi nígbà wọn kọ́ ẹni lórí. Àwọn méjì ni èyí ló sì pé wọ́n ṣàbòsí sínú ẹ̀fíjìnà ìṣèlú. Ẹgbà tó ń fún wọn ní ìlú wọn wọ́n dà kẹ́sì jù náà lórí lọ́jọ́ ìṣèjì ìṣèjì dáhùn mo sọ wọ́n mú wọ́n di pé ìṣòro ní lọ́ọ̀kọ́ ìlú ojúbí ó sàbẹ̀ ní lọ́wọ́ bí wọ́n ti lọ agbára lórí rẹ̀ bàbá àti ìyẹn ọmọ wọn ṣe lórí ìṣèjì wọn sọ sí ìgbà ó ní àwọn pé ìta ìta ìyàtọ̀ lórí ìlú sọ́ọ́ Tapi dah tahu, dah tahu juga dari itu dulu. Ini lagi tu. Amal lah, juga mana lagi ada kerja. Jadi ni, ini kalau ada kerja, ini tu pun itu lupa. Lupa. Ah, mesti ini esok ini jadi ini tu. Ida itu nak belajar kita harus mesti kita ini. Ah, ini macam. Hmm ó ti sáfì ẹ̀sìn tòun náà Ìdájọ́ ìgbà yóò ti bẹ́ẹ̀ náà, àbúrò àtẹ̀sẹ̀ ìrànlọ́wọ́ ọjọ́ orí, àwọn olùkọ́ mi, ní ọ̀sẹ̀ mi. Ìdájọ́ ìgbà ẹ̀jẹ̀ àtẹ̀sẹ̀ lọ́wọ́ ni o, àtàbùsí wọn ni o, gbogbo ẹgbẹ́ wọn tàbùsí fún ìdájọ́ ìgbà wọn ló dàbùsí wọn. Àbí ìtàkùn káà, bí wọn ti kọ́ àti ti mọ́kúrúsù mọ́kúrúsù ní ọ̀rọ̀ kọ́lọ̀kù sàrànàrà ọ̀rọ̀ tó wà ní ọ̀sẹ̀ ìlú ẹnìkan ló sàkóso kan ló sàkóso pápá wa káwọn ṣe kan náà àfáwa ọ̀gá ìlú oúnjẹ kan náà àfáwa ó sàkóso fún àfáwa abájúlá àfáwa dàrú lẹ́yìn gbogbo àfáà tó náà àfáwa ní ọjọ́ ìyẹn alùpùpù lágbájá ìjọba ní àfáà tó wà lọ́sẹ̀ sàrànàrà àkòrèdè عبده الله ورعاه wọ́n ṣàbùkù fún wọn ní ọjọ́. ìdájọ́ pàṣẹ sí àwọn tó ṣàbùkù fún wọn ní sáńsọ̀ nígbà wọ́n lọ́dọ̀ gbogbo ẹ̀. tí wọ́n lọ sí bá tí ìbá ti sí bá tí bá ti bá ìgbà rẹ̀ àpá ó bẹ̀rẹ̀ sí ẹ lọ́wọ́ rẹ̀ àbùkù náà lọ́wọ́. ìmọ̀lẹ́yìn tàbí tó tẹ ẹ fún ọ àyíkó tó tẹ ẹ fún ọ ní kéwì wọn olùdó ẹni ní ha ìsàlẹ̀ àdúgbò kọkànlẹ́ kọ́tù kọ́ ní ẹ̀kọ́ ọ̀fẹ́ ilé ọ̀fẹ́ síra ọ̀fẹ́ tó fẹ́ ìfọ́nú lẹ́kọ̀ọ́ fẹ́ yìí ẹ̀rọ̀dílé ájì gbogbo ájì tó lè kọ̀kọ̀kọ̀ yìí ọ̀pọ̀ ọ̀rọ̀ ájì pẹ̀lú tẹ́lẹ̀ yẹ̀ ṣàtúntò lọ wọlé àtúntò lọ wọlé ọwọ́ àgbẹ̀bẹ̀ wá gbé tọ́ọ̀ bá ní sábàbà sí wọn ọkọ̀ ọkọ̀ lára wọ́n pàdé wọn wọ́n ti wọn ó sì fífẹ́ ó fífẹ́ rẹ̀ ya ìrìn lọ kí bíbí àmì nígbà tó bíbí àmì lọ́dọ̀ sí ẹ wọ́n á bèèrè lọ́wọ́ pé wọ́n ń gba bí rẹ̀ wọ́n sọ bí wọn mọ̀tọ́ tó sáré kúrò bọ̀ wọ́n ẹni tó ń bà fọlá nígbà tó ju bọ́ọ̀lù ẹ̀mí àbálẹ̀ ìlú ọ̀la ìlú ọ̀la ìlú àbálẹ̀ wọ́n <laughs> á lè náà ó ní àwọn ẹ̀kọ́ tó ṣàǹfààní láti fún wa akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ tó àkọ́kọ́ àwọn àti èsì àbùsùnmọ́lá ni rẹ̀ àbùsùnmọ́lá ni rẹ̀. nítorí àwọn èsì ni àwọn ilé ẹni àwọn tí wọ́n lọ sáyẹ́kọ̀ àwọn àfa èsì tí wọ́n lọ́ni tó jẹ̀bẹ̀ ọdún tí wọ́n kọ ìwé lọ́wọ́ kọ́ lọ́dún ní àdúgbò lọ́wọ́ bá ti hàlùkọ́ lọ wáyà àti ìrọ̀lẹ́ tó ń lò ọba tó kọ́ ọlọ́ lọ́sẹ̀ kọ́lọ́ nípa bí àtẹ̀wé tó ń pé lọ́sẹ̀ bí a kọ́lọ́ bí ọdún pé àlẹ́ àti bí a kọ́lọ́ bí. Ẹgbẹ́ ọ̀rẹ́ ìlú àbùkù ni ọ̀rọ̀ ilé ọdún bẹ́ẹ̀ à ń sọ fún akólọ̀ sàmójúgbò akólọ̀ sọ̀rọ̀ àforíjì. Ìrẹ́ kò rí àwọn sọ́fà ẹgbẹ́ ìlàbùn ẹ̀mí. Ọba ẹni tó bá rí pé ó di ẹ̀ka àpò lára wákàtí náà sọ pé tọ́lá àfa àwọn àti wáyé ní ìjà lọ́dọ̀ lọ́dọ̀ àwọn àfa àti kálọ̀ fún ìjà lọ́dọ̀ lọ́dọ̀ àfa àti ṣe àwọn ọba yìí ti wọ́n ìjà lọ́dọ̀ lọ́dọ̀ wọ́n ti gbà ẹ̀kọ́ ọkọ̀ rẹ̀ iṣẹ́ tó ní kókó sí láyé ni pé tára bá ṣàfihàn tára ṣàfihàn náà ń yìlá ẹnì kan tó wọlé tó ń sọ níbi kan ó ti bàbá ó ti bàbá àwa wọn ló lọ fún wọn ṣàfihàn ó ti dáadáa àbọ̀nà ń gba dáadáa kò tó náà ni kò ti náà ni wọ́n ń gba tàbí tó ti fi ka bíkì láyé wa ilé wa tó rẹ̀ ni àwọn náà yà kú àwọn náà fún àbùkù ni ẹgbẹ́ àwọn ọlọ́mọdé ọlọ́mọdé ọlọ́mọdé ọlọ́mọdé ọlọ́mọdé ọlọ́mọdé ọlọ́mọdé ọlọ́mọdé ọlọ́mọdé ọlọ́mọdé ọlọ́mọdé ọlọ́mọdé ọlọ́mọdé àmọ́ àwọn ọmọ ẹgbẹ́ ló ó ló tó kíkọ́ àfihàn ọjọ́ ti gòkè wọ́n wà kàwọn ẹgbẹ́ kí lọ rí bẹ́ẹ̀ ẹgbẹ́ rẹ̀ wọ̀ dáa kí lè lọ́gbẹ́ ẹ̀rọ àti fún ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan wa àwọn tó bá ti dáadáa fún yẹn rí ẹni tó jẹ́ wá fún yẹn lára lè ní lọ́gbẹ́ ọ̀gbẹ́ ṣàlẹ̀ àrùn ọ̀hún ní àyèlá káàdì àwọn àti wá nígbà tó ń kàlùwà. Àwọn ènìyàn àìsí jẹ láàrin ẹ̀yìn méjì ẹ̀yìn ìjẹ̀rọ méjì ìjẹ̀rọ ní láàrin ara yìí ẹgbẹ́ ìdílé padà débi pé ẹ̀yìn ti dé ẹ̀sìn dé ẹni nípa nípa bàbá ìwọ́n sọ̀rọ̀ àwọn alùpùpù àwọn yẹ̀wù sí àtàwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ nítorí dára nítorí dára nítorí òyìnbó nítorí dára ọlọ́run sọ. ọ̀sán sẹ́yìn àwọn ìdàtọ́wọ́ àwọn ìdàtọ́wọ́ nítorí nítorí dára ọlọ́run sọ. ọlọ́run sọ. yàtí ìdílé ìlú wọn ti dára nílé nítorí ìlú wọn ti dára fún wa rí ẹni táwọn kò sẹ́yìn àkọlé ìsara fún mi ọlọ́run sọ àwọn náà wà á ní dẹ́dẹ́ dẹ́dẹ́. ẹgbẹ́ ayé àbí apá yìí àwọn ọlọ́pàá tó ti náà lọ́pàá àwọn tí náà lọ́wọ́ ìgbà ó ti bẹ̀rẹ̀ alẹ́ ìlà ọ̀rẹ́ náà lè ọmọdé wà ní ọ̀rẹ́. ìtakọ̀ ọ̀rẹ́ à ń sọ nípa ọlọ́run ìgbọ́dọ̀ mẹ́ra nípa ìyá tó fi di àwọn tí wọ́n kọjá síwájú. يعمل الهاي عرفوا الجديد أنا أقول لك لسه فرق الجنة ما كان هو في الجنة ذلك بأن الله لم يكن مبدلا نعمة أنعمها على قومه حتى يبدلوا ما في أنفسهم وأن الله سميع عليم Oṣù ọlọ́run bá ti rí àgbà kò ní bí padà àgbẹ̀yìnmọ̀ ìdíra ọlá ti fẹ́ rí ọlọ́run ní gba ìdíra ọlọ́ rẹ̀. Ìdíra ìfọkànbalẹ̀ tó bá ti fún àwùjọ kan ọlọ́run ló mú ọlọ́run ọba òun òbí gbé ìdè ọ̀la tó mo ṣe fún yín èmi ní tó fún yín. ó ní àtà ìgbẹ́gbẹ́rú máa bí àkóso. ó ti jẹ́ kí ẹ̀yin náà bá ń padà dáadáa tó ń ti ọ̀dọ́ níyà lọ́dún lọ́rọ̀. níjẹ́ wípé ẹ bá ti yí dáadáa padà ìgbéra ìfọ̀kànbalẹ̀ kí sọ̀rọ̀ nínú wa nílò ìgbà. Ṣé ọ̀rọ̀ Nàìjíríà yìí? Kì í sọ̀tò ààrẹ ìfẹ̀mọ́ sọ kọ́lá nǹkan tó ń sọ bẹ́ẹ̀ náà. Kí wọ́n náà ní èyí tí wọ́n rẹ̀ ń wọlé nínú ẹ̀rọ bí mo ti fẹ́ ìpàdé àwọn abẹ́ẹ̀dì wọn mo tán táwọn rẹ̀. Bàbá ìpàdé ìbẹ̀rẹ̀ ń yẹra. Ìpàdé àwọn abẹ́ẹ̀dì wọn táwọn súnmọ́ náà ni ẹgbẹ́ ẹgbẹ́ làálà láta iye gbé mẹ́ta ní ẹgbẹ́ àgbègbè ọ̀dà kò lè fẹ́ nílò ní bẹ́ẹ̀ àwọn olùkọ́ àwọn ọ̀dọ̀ lọ́tọ́lá ọ̀dá ní pé ọ̀dá ní ìdílé olóòwò abẹ́rẹ́ sí mọ̀lẹ́bí bá pé yóò fi láàyè ilé mẹ́rin ẹgbẹ́ àti tábìlì àti ìbìnrin káàkiri ẹ̀kọ́ ọwọ́ tẹ̀ka lè kó o gbà ẹ̀ka ọwọ́ tẹ̀ka sí ìbájẹ́ tó tó kalẹ̀ àwọn kọ̀míkì ìgbà wọn nítorí ọ̀rọ̀ wọn tó lè rí àìsí tó kẹfà ní nàìjíríà yìí kò sí tó fara dáadáa tí ó ti ọ̀dọ́ nàìjíríà kí sọ̀rọ̀ wà ní ọ̀gá náà kí sọ̀rọ̀ wà lọ́sọ̀rọ̀ náà wà. Dáadáa ti dínkù ní o. Èyí tó tọ́jú sí lọ́sọ̀rọ̀ náà wà ń ṣe ìpínlẹ̀ ní o. Àwọn ọ̀rọ̀ mi túmọ̀ sí ni pé níbi ẹgbẹ́ ẹ bá ti yí padà níbi àìjá níbi dáa ní ilẹ̀ agbára èyí ló ló ń gbé e. kí ń yẹ wọn dáa. Ó jẹ́ pé ó gbé. E táwọn ará nínú rẹ̀ tó tó wá tó wà láàrin òun ni ká padà síbi tí àwọn dáadáa tá à ń ṣe bọ̀ tẹ́lẹ̀ ká padà síbẹ̀. mo lè sọ wọ́n lóde dáadáa àwọn ará wa náà ni dáadáa àwọn ará wa òun ò síbi sí mọ́. Ọ̀rọ̀ ìlú ọmọ ìlú náà ṣe ń bá àwọn ọmọ ìlú rẹ̀. بسم الله الرحمن الرحيم ولما بلغ الله الله

Ojú ọ̀pẹ́ nígbàtí gbé ìrọ̀lẹ́ ẹ̀rí mọ́ ń pọ̀ gbogbo ní wọn gbé ètò tó wà ọ̀rọ̀ ara rẹ̀ ẹ̀mí ètò ẹ̀mí ọ̀rọ̀ bí mi. Jẹ̀bíjẹ̀bí tó ń dà mí rẹ̀ kí ìjọba rẹ̀ ẹ máa mú ní àkókò ìmọ̀ ẹ̀dá agbóhùn ìgbóná ní ẹ̀dá abẹ́rẹ́ ẹ̀dá abẹ́rẹ́. Ọlọ́run bá ń fún ọ látọ̀jú ẹni àlùfáàlù pẹ̀lú. Nígbà táwọn ọba ń bá Nàìjíríà sọ̀rọ̀ pé wàhálà tó gba lónìí ọ̀nà ọ̀rọ̀ lórí wàhálà tó gba lónìí ọ̀nà ọ̀rọ̀ Ọjọ́ ọ̀pá fún orí àpẹẹrẹ ilé rẹ̀. Sílẹ̀, àwọn ìgbẹ́lẹ̀ ti wà orí ilé ìpàdé. Ìgbẹ́lẹ̀ ìlú ìlú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìlú òṣèlú tẹ́lẹ̀. Àwọn àjọ ọ̀kan lágbègbè nílùú náà wọ́n gbé bèèrè ìfọ̀kànbalẹ̀. يأتينا بجهاد من كل مكان ọlọ́run gbé lọ fún wọn gbogbo ọ̀nà tí àtijọ́ wọn ti ń wá àti mìíràn tó wá ọ̀nà tó yẹ wọn kò lé ọlọ́run ti bẹ̀ fún wọn nítorí dáadáa ni wọ́n ṣe nígbà náà. Náà. Lẹ́yìn àti ń dáhùn, ilé ẹgbẹ́ tó ń jọba balẹ̀. Àmúkàtà wọn àti kéré akọ̀ lọ ọ̀rọ̀ nígbè rẹ̀ ọkọ̀ lọ ọ̀rọ̀ nígbè rẹ̀ alẹ́ tẹ́lẹ̀ níta gbangba wa a ti sọ bẹ́ẹ̀ lẹ́tọ́ bá tẹ́lẹ̀ tí wọ́n wá wọ́n bẹ̀rẹ̀ sí lè lẹ́ wá wọ́n àwọn ọdún tó lé lọ́rẹ́ àti lè lè àrùn tẹ́lẹ̀ níta dé àkùsùtà gbàgbé àkùsùtà ní ètò ìmúra gbogbo dání bá ti ọwọ́ ìlú kálukú ní máa yọ ilé rẹ lọ. ẹ bá ti ọwọ́ ìlú ní ìlú ẹ̀rọ ìlú pípé. bẹ́ẹ̀ni ìgbẹ́ ìlú tó bẹ̀rẹ̀. àwọn ìlú yìí dájú ẹ̀ka ọ̀rẹ́ ìdájọ́ ìlú àtijọ́ nígbẹ́ àtijọ́ àti ọwọ́ gbogbo àwọn ìjẹun ní àwọn ìlú ó kàkà dé bí àwọn ọlọ́run mílíkì ní ọdún léra láàárọ̀ láàárọ̀ àwọn ọ̀dọ́wà ọba ọ̀dọ̀bàdà fún wọn ní kòtì láàárọ̀ ní kòtì tó ti gbà tí mo ti di gbogbo tẹ̀sán rẹ̀. káàkiri ọ̀rẹ́ àwọn àjọpọ̀ ọ̀rọ̀ àwọn àjọ ìgbà tó wà jẹun déèmì akọ̀wé láti àbúrò àbúrò àbúrò ní wọn láti gbàgbọ́ ẹgbẹ́ ìgbàgbọ́ ni. ẹgbẹ́ ìgbàgbọ́ ni wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́ Wọ́n ti kọ́ wọ́n ti ṣàìmọ́ orí pẹ̀lú àwọn ọ̀dọ́ láyé wọ́n ṣàì lórí pẹ̀lú ìbẹ̀rẹ̀ náà ọba. Ìyá lọ́lá ló dùn ní àárín ìyàwó yóò fi jẹ́ ẹni pé ó jẹ́ pé wọ́n wọ́n wọ́n jẹ́ náà ni ọlọ́run wá ti fi pamọ́ àti jẹ́ ọ̀rẹ́ wọn mọ́ ẹ̀rù ẹ̀rù gbẹ́gbẹ́ ti ẹ̀rù gbẹ́gbẹ́ ti ti ti fẹ́ẹ́ ti òjò tó fi ṣèkú nígbà tó ní ẹ̀rù táwọn ọ̀rẹ́ wọn. ó jẹ ó jẹ àti jẹ́ oúnjẹ mẹ́ta kò tó lọ́ra fún yàn. ìbá wọn kọ̀ lọ́kọ̀ oúnjẹ tí ti kó pamọ́ ń jẹ ọ̀rẹ́

bí a ṣe dùkú nínú àwọn ẹni tó mú. Ọjọ́ ìlú àkọ́kọ́ yàtọ̀ láti gba wọn ibi akọ́lẹ́ ti ibi ìgbìmọ̀ lónìí. Kí ló dé ọ̀rọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ fún ọ̀rọ̀ Kí ló dé ọ̀rọ̀ rẹ̀ kí ló dé ọ̀rọ̀ rẹ̀? Ọ̀pọ̀ ibi ọkọ̀ ìgbà kọ́kọ́ bẹ̀rẹ̀. Ebi ibi ibi oṣù alábẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ díẹ̀ lọ́wọ́ àti àwọn àjíjà ọ̀gbìn. Ètò àwọn ẹgbẹ́ ìkóṣù ọjọ́ ilé ẹ̀kọ́ ní ọ̀sìn ayé àkọ́kọ́ ọ̀sẹ̀ yára. Sọ́jà tí wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ owó àwọn tó ń pè ìgbà tó lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ ìlọ́wọ́ ọdún ọ̀dún ìtọ́jú ọ̀sìn. Èdè àbẹ̀wò ìgbà tó ń sọ́jà tó ń gbà wá àti ìdílé ọlọ́run ló ń gbà yẹn olùkọ́ kì í bẹ̀rẹ̀ ní oṣù tí wàá bẹ̀rẹ̀ ní wáyé bẹ́ẹ̀ bá rẹ̀ wọ́n ti láti ní òkùnkùn kí ló ń bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ láyé rẹ̀ ọlọ́run ìjọba tó gbọ́ ọjọ́ ẹgbẹ́ tẹ̀lé ní ìlú tẹ̀lé wọ́n ti lọ fẹ́ẹ́ àwọn ìyàwó báyẹn fún ọwọ́ tó tẹ̀lé ó wallahi wallahi azim aya yi a cikin dawo da ba to shi baka da Allah biya ba idan ya ka ce yana da da ta ya kan ya ta da ya ta da ya ce ya da ta ta da shi ko ne mun ce ne kuma da kola ne ta ji wani ba ta da shi ka yi wannan wallahi ya ta na ne Ibẹ̀ ti bẹ̀rẹ̀ ibẹ̀ ti bẹ̀rẹ̀ ìwé jáde rẹ̀. Tí ìgbà mi lọ sí ìgbà mi jáde bẹ̀rẹ̀ sí yìí tí o ti wọlé láti rí ẹ̀ka rí èyí bẹ̀rẹ̀ wá. Ẹlẹ́ni mo fi ìyá mo fi ìyá ibi mo fi jẹ mọ́ àti àìlú tó kọ̀dá àti ìyá rẹ̀ jẹ. Ìgbà mi lọ fẹ́ẹ́ mẹ́rin ọ̀rọ̀ ìgbẹ́ ìgbà mi lọ fẹ́ẹ́ lórí gbogbo ìfọ̀kànbalẹ̀. ọlọ́run tí ló fà á tí mo ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ lọ tí mo wá ibi sí yá tí mo ní lórí tí mo ní sí àìsàn ìfọ̀kànbalẹ̀. Ìyá àti ẹ̀yà kálukú wúra rẹ̀ lónìí. Àdá àdá ìlera wa bẹ́ẹ̀ làwọn sọ́yìn sí náà. Ilé ìlú ara ilé ìlú ara ìdílé ọjọ́ ìfẹ́ náà. Àwọn akẹ́kọ̀ọ́ dá síra wa àdá síra wa. Bí ẹ̀sẹ̀ tó máa ń sọ̀rọ̀ ìfẹ́ lórí ìgbà tó gbèsè ní ti yìí, bàbá àti àwọn ìdílé náà ti bàbá pé ìfẹ́ bàbá máa ń lọ́wọ́ lọ́wọ́. Bàbá mi ni àjọ láti sáré àbùkù ti tẹ̀lé mi nítorí lórí ẹgbẹ́ àdúgbò àgbà wọn kọ́lá fún ìgbà àdúgbò lórí àdúgbò ní bẹ́ẹ̀ bá ń bá ẹ báyìí ọlọ́run kò ní gbá ẹ bàbá kò ní gbá bàbá sí kò ní gbá bàbá báyìí lórí ẹ ó ní bẹ́ẹ̀ bàbá tàbí ẹrù kan ọlọ́run ní gbàgbé àyè ẹrù tó àwọn tàbí àyè ọjọ́ kan ń bẹ káàdì káàdì sí àwọn ọlọ́run láwọn ojú ní kàwọn àti ìṣẹ́ láti ìgbàtí ìṣàtọ́ ọlọ́run fà ní wọ́n nàìjíríà kaná ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tó bá ń gbé gbé gbàgbà wọn ní wọn lápá ọwọ́ tó fún wọn lórí ìgbà tó bá ti di tó tí a máa gbé gbogbo wọn nígbà tó owó tó gbé gbogbo wọn nígbà tó ìdí mẹ́rin tó ń sàkà lórí owó tó kẹfẹ́ bí. káàdì tó máa ń wá jẹ́ àti káyé padà rẹ̀ báà bá yí padà èyí náà ṣe èyí náà ṣe ṣùgbọ́n àwọn olóyè tó ti bá ọ̀rọ̀ lọ àbí bá yìí bá ọ̀rọ̀ lọ. Nígbà tó wọ́n ń bá wọn lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ wọ́n ń bá wọn lọ́wọ́ lọ́wọ́ wọ́n ń bá wọn lọ́wọ́ wọ́n ń bá wọn lọ́wọ́ wọ́n ń bá wọn lọ́wọ́ Ẹ̀rọ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ yóò tó wá ń bẹ yóò tó wá ń bẹ ní rẹ yóò tó gbé rẹ rẹ rẹ gbé. àbẹ̀wò mi ni ẹ̀rù kan tó ń lé ẹ̀fọ́ wa bí ìlẹ̀ wọ́n ti gbé ní bẹ́lẹ̀ láì gbà wọ́n tó wá ń bẹ wọ́n tẹ̀lé wa. ìfọ̀kànlá lórí ìfọ̀kànlá ìwà wa ni ọ̀gá náà pàtàkì ìgbà ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ah, àwọn ẹgbẹ́ ẹgbẹ́ wọ́n wà fà àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ orí àgbáyé ìgbéró gbogbo ọmọ ní gbogbo ọmọ tó bá ti ní ṣe owó tó ìdájé àwùjọ ìgbéró ìfi owó tó bá ti pọ̀ jù àwùjọ ìgbéró ó wà ní ilé ìgbéró ilé ìgbéró wọ́n lè gbé lára ara wọn ní bí wọ́n ti bẹ́ẹ̀ kí bàbá bí ojú jẹ wọn lójú fún ẹ̀ kó ìjọba òdòdó. bí o bá ti bẹ́ẹ̀ kí wọ́n gbọ́ ọmọ àti rẹ ọwọ́ lọ sí mi ní nínú àti rẹ ń bí ọkọ rẹ gbogbo ọwọ́ mi bọ̀ nínú rẹ ọwọ́ lọ sí mi rẹ. ọtí níbi ọwọ́ agbé ọmọ àti rẹ olùdókòwò sọ́dọ̀ àwọn ẹ̀ka wọn ti lábẹ́ wọn ń lọ sí fún wọn jẹ́ yàrá ìṣòro kan. Èyí tí ó gbẹ̀gbẹ̀ pọ́ọ̀tù níbi náà ní pé ọ̀pọ̀lọpọ̀ wá ní gbé àti gbé ìṣòro kan mọ́ wa. Tí ìbá ní àwọn ọ̀rọ̀ wọ́n bẹ́ẹ̀ wọ́n máa wọ́n. Wọ́n bẹ́ẹ̀ wọ́n máa wọ́n. Bí ìgbà àti ìgbà wọ́n lé kò tó lọ. Ní ọdún pẹ̀lú, wọ́n ti máa ń gbé pọ́ọ̀tù kan lá ilé rẹ̀ pé tọ́lá méjì ń bá ọwọ́ ọkọ̀ sí wọ́n ti bá ti ní ìṣẹ́jú ìlú ẹ̀. ọmọ tó ń bá fún mi wọ́n bẹ̀rẹ̀ mi ni ó ní sẹ́yìn lọ́wọ́

olókùtà ìlú ọlọ́. Ó tó tó gbèjà yé kiri. Àbájú ń bẹ ọjọ́ àti ìlú ẹ̀ ní ìgbà ìṣẹ́ ìlú wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. Ìjà fún ẹgbẹ́ náà ti gbé gbèjà náà lọ́wọ́. Nígbà tí wọ́n wọ́n tó ti ọ̀dọ́ pé ìlú wá sí ní wọ́n ti fẹ́ fún ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbà tí wọ́n ti gbé. Tí wọ́n bẹ̀rẹ̀ tó fẹ́ ṣe ní Ṣẹ́lẹ̀kọ̀ lọ́wọ́ káàmù ẹ̀mọ́ ní káàmù ní tiẹ̀ lókè àwọn ọmọ ìjọba ní oṣù lọ́wọ́ káàmù lókè. Àwọn ìlú ọlọ́gbà ìjọba ní lórí bọ́ọ̀lù púpọ̀ àpapọ̀. Ní ìwé ìwé ìwé òtú ẹ̀yẹ pé òwúrọ̀ òtú ẹ̀yẹ ẹni náà ẹlẹ́gbẹ̀ẹ́ òtú ẹ̀yẹ tó gbà ó sọ pé ó lè fẹ́ lè pọ̀ ní ìlú àwọn fún àwọn ọmọ ọdún ilé ọ̀rọ̀ ẹ̀yẹ rẹ̀ kílẹ̀ kílẹ̀ kílẹ̀ rẹ̀ òun ti wọ́n lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kú lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kú rẹ̀ èyí àwọn fẹ́ẹ́ ní báyìí ti ẹ̀rọ ọkọ̀ ẹ̀lọ́ nígbà tí jẹ́ àwọn òṣìṣẹ́ bẹ̀rẹ̀ sí gbogbo ní ìgbà ìgbà láti gbà ní ilé ẹ̀kọ́ ìgbà tí ó bá ti rẹ̀ ìyá tó bí rẹ̀ kẹ́sì gbé ra rẹ̀ wọ́n ní kó lè ra ẹgbẹ́ ní ìlànà ìlú wọn kó lọ́kọ́ ìyàrá wa kọ́ọ̀tù bọ̀rọ̀ wá lórí kọ́ọ̀tù bọ̀rọ̀ wá lórí kọ́ọ̀tù bọ̀rọ̀ wá lórí ẹgbẹ́ ìwé ọmọ ẹgbẹ́ ìgbà yẹn bí fọlọ́jọ ọ̀hún pé ó lè dáná ìlà àbúrò rẹ̀ ẹni tí àwọn ìlú ẹ̀sìn aláàfẹ́ mi wọ̀n yẹn èdè dáná ìlà ọ̀hún lọ àbúrò rẹ̀ kí fọlọ́jọ bá lóyún pé ọ̀hún èdè dáná ìlà rẹ̀ ọ̀hún ní kí ìyàwó rẹ̀ ìlà àbúrò rẹ̀ ti dáná ìlà rẹ̀ lẹ́nu ìlà rẹ̀ lọ́dún ó lè lẹ́nu ìlà rẹ̀ àyè ló dáná rẹ̀ ó lè ìyá tó bí. Ìyá tó bí yẹn. Ẹgbẹ́ ìwé ẹgbẹ́ ìwé àwọn oúnjẹ ìlà gbé ó wà látàánú. Wọ́n mọ látàánú wọn mọ tó wọn ní ìbéèrè ìlà gbé tó wọn ní àwọn ìyá rẹ̀. Ẹgbẹ́ ìwé ẹgbẹ́ ó ṣe pàtàkì rẹ̀ bí ìfẹ́ ọlọ́wọ́ pẹ̀lú ní kọ́ọ̀bì. ẹ̀rọ ìfẹ́ ẹ̀rọ ìfẹ́ tó bẹ̀rẹ̀ fún ọwọ́ ìfẹ́ àwọn ọmọ tó yẹ kí ó jẹ àbúkọ́ ní ọwọ́ ẹ̀rọ ìfẹ́ bẹ̀rẹ̀ hàn. ẹ̀rọ ìfẹ́ sọ̀rọ̀ ní ibi tó bá bá fún ọwọ́ ìfẹ́ tó bá fún ọwọ́ Àbúrò rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ìdí. Ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àbúrò rẹ̀. Wọ́n jẹ́ wọn ó ta àbúrò rẹ̀ àbúrò rẹ̀ tó bẹ̀rẹ̀ ìwé níta. ó dàgbà bẹ́ẹ̀ rẹ̀ ó bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ mọ́. ó ta àbúrò rẹ̀ èyí ta ten thousand naira. ẹ̀rọ ìwé ìwé ó bẹ́ẹ̀ rẹ̀ rẹ̀ ìfọ̀ ẹgbẹ́ ìwé ọmọ ọmọ rẹ̀ yìí tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lọ. àwọn ẹgbẹ́ tó ń bá rẹ̀ tó bẹ́ẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ ọmọ ẹgbẹ́ ní wọn. Ebi mọ̀ ọ̀rọ̀ ebi mọ̀ ọ́dọ̀ àgbà gbé ìlẹ̀ rẹ̀. Ẹ̀yẹ ní ìgbà mọ̀ pápá ọ̀gbìn mọ̀ ọ̀kan. Ṣé ṣé ń tẹ̀lé wa ṣé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ jíjẹ́ ọ̀rọ̀ tí ẹgbẹ́ tó wà bí alága àti ìgbẹ́ ìbẹ̀rẹ̀ gbọ́dọ̀ ṣàkóso rẹ̀ kí bá yàrá ọ̀gá àjà rẹ̀ wọ́n ti bá gbogbo ẹgbẹ́ ayé ìjọba kílẹ̀ ìta kílẹ̀ ìfi pàdé orí ẹwà pàtó tí mo wá ń yọ sí ẹ̀mí lẹ́gbẹ́ àlejò tóbi kò sí ìlú ẹ̀kọ́ bá yẹ kí wọ́n lù Yóò fún wa, àbúrò ẹ̀rọ ìrora. لا اله الا الله وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم قل لا جاوب عينان